أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قيف الله وبعلانه جلوه atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa alfáwa àgbà annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá kọmọ bá nábi ní àtàwọn ará wa àtàwọn alfáà wa àtàwọn ọ̀gá àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà lẹ́yìn wa kó látàlùkẹ́ àmà súra tá ń ké lọ́wọ́ náà ni súratu Taha àyà 83 láti gbèrà lálẹ́ insha Allah nígbà tó lọ́wọ́ sọ fún wa nípa ìròyìn náà Musa alayhi salatu wa salam nígbà tó kó àwọn Bani Isra'il tí wọ́n là ní omi tí ọ̀nà parẹ́ ọlọ́wọ́ wa pé Musa pé أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفقال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا ولكن ما حملنا أوزارا من زينة القوم فقذفناها وكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسيه أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ولا يملك لهم ضرا نطعا أنا موسى عليه الصلاة والسلام نطب قوة بني إسرائيل قوني يعني مثل نيورو tọ́lọ́wọ́n bá la òkú fún wọn tí wọ́n kọjá ní òkun tọ́lọ́wọ́n pa fìràúnà rẹ̀ Musa wá fi àwọn èèyàn rẹ̀ lẹ̀ ọwá padà sí ní káàkì ọlọ́wọ́n bá gbẹ̀gbẹ̀ náà bọ́lọ̀ ń sọ̀rọ̀ ọ̀kan nú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ló ní bídà níbi gbé bídà kalẹ̀ ní ọba tí wọ́n dọ̀sẹ̀ bọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n sọ fún musa pé wọ́n máa á tẹ́lẹ́ka àǹkàwọ́ mẹ́ka ya musa rẹ musa kí ló mú ẹ kájú fi àwọn èèyàn rẹ lẹ̀ tí wọ́n wà pẹ̀lú wọn tẹ́ra yín balẹ̀ tẹ́lọ́ ọlọ́run ọba lórí ọ̀la tó kúrò láyé kú lọ fìrà áwọn àti nínú kun ìwọ musa kí ló dé pa èèyàn rẹ tó gbàgbà yìí قال أم هؤلاء على أثر ولا وانا وتلني هو جلسني أجوني يا دعوة وانا وتلني أدي وعجلت إليك رب لترضى وقد وابي ولعبة لا تجيكو يرسمني كي معدك لينا كل يرسمي كل يرسمي ويقيا قل وعلى فرعون على الدبع موري قال هو موسى كدواي وبا ويناريه báyàlọ́gbà iná kàtàtàná káwọmọ́kàmí bá jì nígbà tó kó lára àwọn èèyàn rẹ̀ adánwàwò àtẹ́gbà gbogbo mọ́sánmọ́ apẹ́lẹ́ ayé tàwà àyàwà exam ní ọlọ́mọdé àfẹ́ gbogbo ilé ayé ẹ̀pẹ́tọ́pátá exam hall ni àwọn àtàwà mẹ́ni candidate táǹkọ̀ exam lọ́wọ́ wọn kálukú tí ó máa face ọ̀tọ̀ọ̀tọ̀ ni aná musa àdánwò tọ́lọ́ gbé kú ni àwọn ẹlòmí àdáwò rẹ̀ nípa ìyàwó rẹ̀ ní ìyàwó rẹ̀ ní ọmọ halima ẹlòmí àdáwò rẹ̀ nípa àwọn ọmọ rẹ̀ ní àdáwò ẹlòmí nípa ọkọ rẹ̀ ní ẹlòmí gan òbí ẹ̀gan rẹ̀ àdáwò rẹ̀ ọlọ́run ọba ní qala fa inna qad fatana qawmaka min ba'dik ìwọ mọ́sá àdáwò èèyàn rẹ̀ wò lẹ́yìn ìgbà tó رجع موسى إلى قومه قد بان أسفا الله أكبر موسى بقى على الباوي هذا قد بان لأن بينو بينو أما آه بينو كان بدأ يكين بي táwọn yẹn bá ń fa ọgbà ọlọ́run lọ ya tó wá ní àṣìṣe omi ara ọ̀ ha musa bínú ní kábà máa pè ha kílẹ̀ yìí kò kára ya kọ́ omi ó ní ẹ̀yìn èèyàn mi èèyàn aráàlú mi ẹ̀yìn tó wá mi sí alam ya'idkum rabbukum wa'dan hasana ìbọ́lọ́ ọba yìí ti sàdéhùn dáadáa fún ìgbẹ́ ìgbòrí ayé dáadáa tó lọ́nà ẹ̀ẹ́dógún ayé ẹgbàdùn ní ayé dáadáa kí ló wá tó gbé afatala alaykum ahad sai adin ya tikaji ni kudu sirni am ni olo ma ẹgbẹ́ wọn bí rọ̀bíkùn àhàlẹ́sùn mọ́ èdè ẹwà yí àdéhùn gáàsì tí ẹ̀dùn àlọ́ lè jọ́sí fún gbìdìndìrí màálù kọlu ma àhàlẹ́sùn mọ́ ìdàkà mẹ́lìkìnà ẹgbẹ́ àmàmà láti yí àdéhùn rẹ̀ láti wọlákin ọmọlẹ́nà àwùzára min zina tó kọ́ agbóhùn ètò kan nínú àwọn nǹkan ọ̀sọ́ yẹ tí àwọn obìnrin ẹgbà ọrùn àwọn obìnrin àwọn ẹgbà ọwọ́ ni wọ́n kójọ nínú àwọn kazafinaha àwọn sọ́sínú náà kazalika ọlkọ samiri bí samiri ti gbé wá fún wa nìyẹn samiri bó ti gbé wá fún wa nìyẹn wọ́n kàrìjẹ́ lákùnrin ẹjìlá ní tẹ́tẹ́dà níbi níjáde nìyẹn ògùnbìrì màálù ẹgbẹ́ bí ara màálù náà ni láwọn kòwárù ìmádó ó fi òun sínú rẹ̀ lọ́wọ́ dàbí wíṣọ tí atẹ́gùn bá ti fẹ́ dàbí ìdí rẹ̀ tó wọnú rẹ̀ dájú lẹ́nu rẹ̀ yóò wà dún wọ́n bá ti dín yẹn ó ní pé àwọn ènìyàn wà lè gbọ́n sojú òdì fún ó máa lọ síjọ́ ìwò fọ̀kálù hádà ilá ọkùn wà ilá ọmọ́sà sànẹ́sì ilé ìní ọlọ́run ọba yín pé màjọ́sì fún àti ọlọ́run ọba Músà ó gbàgbé nípa Músà gbàgbé lára àti ọlọ́run ọba lẹ́ẹ̀sí láàfírí lẹ́ẹ̀tí ní kódé afẹ́lá yàrá ọ̀nà àwọn náà rí ni aláyàrùdí ilé ìhìn kọwọ́lá tó má pé àwọn òtàyí tó má pé gbímọ̀ yí kéde sí kọlá fún wọn ni kọwọ́lá wọlá yẹ́mìlìkọlá bọ́rọ̀ wọlá náfà lẹ́yìn náà kò ní agbára láti dá burúkọ kọlá fún ni eléyìí ni ibi ò jẹ́ kí àwọn tí wọ́n ti nǹkan mí lẹ́yìn ọlọ́run ba tó jẹ́ kí wọ́n nílá káì wọ́n nílá káì tó kíláà káì wọn òru àwọn táwọn ń pè lẹ́yìn ọlọ́run ọba yìí wọn ò wúlò wọn ò láǹfààní àti di abúlánù wọn ò dẹ̀ láǹfààní àti fipá dáadáa mara kí ni wàá ṣẹlẹ̀. ولقد قال لهم هارون قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى آه، bani israel anam musa alayhi salatu wassalam kó tó máa lọ ó fọmọ ayá rẹ̀ harun ó fi sọlé ó fi jẹ khalifa lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ ni walaqad qala lahum harun min qablu ya qaum nígbà tí ó fẹ́ máa bọ́ gbèrègbè tí wọ́n máa tó ah, harun sọ pé ya qaum innama futitum bihi wọ́n láìdí dúdú tí ń bí ìgbàyín lójú pé agbára ni àdánwò ni wà inna rabbakumur rahman ọlọ́wọ́ ọba àjọkẹ́ ayé tó dáyé tó ní oná ni ọba àjọkẹ́ ayé ọba rahman oná ni ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala fattabi'uni ẹtẹ̀lé mi wà á tí ó amòrì ẹ̀dẹ̀ tẹ̀lé àṣẹ mi ẹ máa pẹ̀tẹ̀lé àṣẹ mi àwọn bani israel wọn gbọ́ wọn gbà qalu lan nabraha alayhi a níyà nígbò láti máa jọ́sì fáwọn òsàáyì bìrì màlú a níyà nígbò láti máa jọ́sì fún hatta yarji'a ilayna Musa tí mú pẹ̀lú agbá àníyà nígbò láti máa jọ́sì fáwọn nǹkan wọ̀nyí ya قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم تغكم قولي قال يا هارون إما كان في موسى سبحانه يقول وهارون في الشعر لي ما مناك إذ رأيتهم ضلوا كلهم ما توري وتوان سنة من جاك فن كميل لين الله با كلهم تورا و ألا تتبعان أو ثلاثة مني أو ثلاثة مني أو ثلاثة مني àfẹ́ẹ̀tọ̀ àmọ̀rẹ̀ abójú kọ́ àti ẹ̀mí àtẹ́límọ̀ pàkàlẹ̀fẹ́ ojú kọ́ tí kò jó kó bú dídó wọn qala ya ibna ummi anábì Harun ó sọ fún ọmọ ayẹ́ ó ní wẹ̀rẹ̀ ọmọ mi rà táàkùn ilẹ̀ yẹ́ ti wọ̀lá bí ráàsì tó ní mẹ́ta àdámi musa ń bá sọ̀rọ̀ tẹ̀lé náà àfìfà ọba àwọn orí àpẹwàrà lẹ́bù musa ní ọgbà àárùnà nínú ọgbà gbogbo àwọn ẹni dáadáa wọ́n máa ní ọgbà ní ìdẹ̀ máa pọ̀ àwọn ọlọ́pàá pé súnà ibi sẹ́lá ti wà náà ní gbogbo èèfò ní àwọn akọ́sù sáàrì ẹ máa bí irun yín kú gbogbo àwọn ẹlẹ́bí ọlọ́wọ́ bá gbogbo ló máa fi rò rẹ̀ odiwa qala ya ibna um wa ma yani la ta'khud bi niyyati wa la bi ra'si wa ma yani ma kul ma mi àti o mi papọ̀ ma ko ma fa bi run àti o inni khashitu an taqula farabta bayna bani isra'il inni fẹ́ mú wala gbara kuma ade kuma abiru bi a wo lo pe wọn bani isra'il tin ba lu agbára akosi méjì mo fi dákẹ́ kọfẹ́ dé wọ́n pẹ́ lọ́fà kan ìpẹ́ ìgbà bí ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud inú al-khilafu sharrun kí ẹ máa yapa ẹ máa tako aṣíwájú aburú ni lọ́fà Abdullahi bin Mas'ud radiyallahu anhu lẹ́yìn ìgbà tí sẹ́dínà Umar sọláṣí tán tí wọ́n yan sẹ́dínà Usman ní amir mumini wọ́n lọ sí hajj gbogbo ẹgbẹ́ lọ sí hajj ọmọ ìpè ní àràfà ákì méjì ni alẹ́ kí asìrì náà méjì ráàkì wọn papọ̀ kásìrán wọ jama'an kódà wọn ará maka tí wọ́n wá sára fa àwọn náà kí méjì méjì òkè nígbà tí wọ́n di ayé usman bin affan radiyallahu anhuma tó ń pẹ̀lú sẹ́dínà abdullahi masoud pàdé ní àràfà ọwọ́ asọ̀kọ́ jama'a pé òun kí yóò mẹ́rin ni òun yẹ kí asìrì mẹ́rin òun kì í jẹ́ mọ́ àmọ́ òun ti kọ́ sùn sayyidina abdullahi bin masud wani amir mumini annabi muhammad sallam ní ìgbà yìí méjì ní máa kí zuhr méjì asr méjì abubakar siddiq nígbà tó di khalifa méjì ní máa yóò kí zuhr méjì yóò kí asr méjì umar bin khattab tí ó kú tí fi gba khalifa yóò kí méjì zuhr méjì yóò kí méjì asr amir mumini òun tó osmanmúlò àǹfààní òun tó azur mẹ́rin lòun kì í òun kì í asin mẹ́rin ń bá bẹ̀rẹ̀ rùn gbogbo yẹn rò pé sẹ́dínà abdullahi bin masoud tó bí méjìméjì wọ́n rò pé kò ní tẹ̀lé àbí ẹ̀rù gbòmìnir kírun ni wọ́n bá rí náà nù sáfù nígbà tí wọ́n pẹ̀ kírun tí wọ́n bá pè pé ìwọ́ mi ò mú ìwọ́ abdullahi masoud àfáà wa ni abdulrahman kí ló dé owó ló ní ọba amúká kí méjì méjì ìwọ́n lọ́dún wá bá kí méjì mẹ́rin mẹ́rin mẹ́rin oníkọ̀ọ̀bá amúká kí mẹ́rin mẹ́rin méjì méjì lẹ́ẹ̀ká kí ìwọ́n náà lọ́dún wá bá kí mẹ́rin mẹ́rin tírọ̀fà oní alìkìláàfù sharrun alìkìláàfù sharrun tí èèyàn yapa síwájú aburú tí èèyàn bá ti pa síwájú bá fẹ́ sọ yínú ìṣìnà kò ní ká má kírun أسي اجتهاد من يجلس باني عن محمد صلى الله عليه وسلم وفي واحد من اجتهد فأصاب فله أجران ومن اجتهد فأخطى فله أجر أنت ما تقول من يجلس لا جلس فأصاب تبقى سليدي فله أجران يقبل على نجي من اجتهد فأخطى أنت ما تقول من اجتهد يقبل على اجتهاد الأمير من àwọn èèyàn rìbá lè àwọn rìbá mìíràn mọ̀ mí ní kí ló dé tó ẹ pé wọ́n ṣe wá àbí fún ẹ méjì làlẹ́bì kí láyé rẹ̀ méjì ni Abubakar kí méjì ni Umar bin Khattab kí tó kó mẹ́rin lókè ó ní à láyé anabi sallam ó ní wọn bàbí tí Islam dé láyé Umar bin Khattab Islam fẹ̀ sí máwọn èèyàn wá sí ní ayé Umar bin Khattab náà bẹ́ẹ̀ amáláyé tẹ ní Islam ti gbòòrò sí gbààyè tí àwọn èèyàn ti lọ láti àwọn ìlú jìnnà jìnnà àwọn èèyàn ti wá tí wáyé pé a bá kí méjì méjì nígbà padà sílùú wọn wọn wà ní zoo méjì ni àwọn pẹ̀lú abẹ́rù mòmìnir asèm méjì ni yóò wá di fìtínà bẹ́ẹ̀ ni wọ́n fi kí mẹ́rin mẹ́rin nígbà pé sunna bá fi ọ̀ràn yẹn lẹ́kọ́ máa di fìtínà. Ah, àwọn náà ó gbìyànjú ni àmọ́ méjì méjì yẹn ló bá ṣe ń nà mo jùlọ lọ́fà lónìí gbogbo ẹgbẹ́ lọ sí àdìmọ́ ọmọ bẹ́ẹ̀ tẹ bá dé àràfà ẹ̀kì gbọ́mọ́ ànúwọ̀ kọ́sọ́rán ẹ̀kì zoro àti áfíríkà pọ̀lá àràfà ni lẹ́yìn náà ẹ̀kì méjì méjì lẹ́kì ẹ̀kì zoro méjì ẹ̀kì áfíríkà méjì. òye lẹ́yìn anabi Harun lọ́sọ̀ fún ọmọ ìyá rẹ̀ Musa yá ibna ummu ìwọ́mọ̀ ya mi láta àkùnbìlì yẹ́ ti wọ́lá àdìrà àti mẹ́fà mi nínú gbà tó sì bà mí nínú orí inni khashidu an taqula faranta bayna bani isra'il èmi ń páyà kí máa kíláàsì wọn wọ́n wọ́n ń dára لا بين المزواس القدس سامي يريد تدوى على ذلك قال يا قال فما خطبك يا سامري قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها فنبذتها وكذلك سولت لي نفسي قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم ثم لننسفنه في اليم نسفا إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما النبي موسى عليه الصلاة والسلام ọwọ́ adójú ọ̀rọ̀ kan sáàmì ìrírí tó dáwà fìtínà rẹ̀ kọ́ọ̀lọ́fà máa àdúkà ya sáàmì rẹ̀ hana musa ní wọ́n sáàmì rí kí ló hàmú ya dán kaba yẹn kí ló bú yọlọ bẹ́ẹ̀ ma hàmúlọ́ ka ala ma sana àtà kí ló bú ya قبضا من أثر الرسول mo rò ní bu ẹsẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba tó wáyé ó dé pẹ̀lẹ̀bẹ́sù ha mọ́ fàǹkà kọ̀bẹ́rẹ́ kẹsọ́wọ́lá ti bí náàsì bí ìfẹ́ nù mi bó ṣe gbúgbì lọ́nà ọ̀rẹ́kọ̀ ń gbídà kò ní gbúgbà ìfẹ́ nù mi ẹnìkan kọjú kò ní wọ́n yẹ́kọ̀ rún káwọ̀ ilé jámà ẹ máa sọ pé ẹ máa ṣe fìdáwù aláàkọ́ gbólóhùn fìdáwù yẹn gan kò bá mu kò sí nẹ́ẹ̀sì ẹ̀rí gbogbo àwọn tíra fẹ́k ọbẹ̀ lórí áádọ́rin ni àṣìmáwì ni ìrírà ni kàwáìdì ni ó di gbogbo ẹ̀ rìsáàlà ni kò sí rí báàbù fìdáwù bẹ̀ ẹ̀rí báàbù kiri tààzíà tààzíà à ń sijọ́ márùn-ún ni à ń sijọ́ mẹ́jọ ni rárá o ìjókòó tààzíà táàzíà máa jókòó rẹ̀ jọ́ mẹ́ta náà ju aláàkọ́ ẹmà sí tààzíà máa kí ọrọ̀ tààzíà rẹ̀ kí ìbánikẹ́dùn tí ó bá lè kẹ́dùn lọ́mà mú kòkòrò lọ́rọ̀ àbí lọ́mà jẹ jẹ́bínú àbí lọ́mà jẹ ẹran ara ò olùbá kẹ́dùn ẹ̀yìn jẹ́ lẹ́gbùnjẹ wá fún lẹ́ẹ̀mà rọ̀ alájẹ jẹun ìyàwó tó lọ ọlọ́ọ̀bá foríjì ọmọ ìlàzáàrí alájẹ jẹun ẹwà ní okú fóṣù mẹ́rin àti mẹ́wàá ẹ máa fún onímọ̀ rẹ̀ ẹ ìjẹ́ máa sọ bẹ̀rẹ̀ bílé ìfàájì bílé politics ilé oúnjẹ rárá kò sí ìgbẹ̀mí jẹ́ fìdá òtẹ́ mẹ́ra kìí ó di ìjọ wa mẹ́rẹ̀ ni pé ẹlò tààzí ààrẹ sí ilé ìní ṣẹ̀rí àgbékalẹ̀ kò sí ìgbẹ̀mí jẹ́ fìdá ó di kò sí ìgbẹ̀mí jẹ́ jọmárùn annabi Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìjọ gbé yàrá kìyàmà kó mọ́ lọ sọ̀fọ̀ ìjọ mẹ́ta lọ ìjọ mẹ́ta ní àfi sọ̀fọ̀ ìjọ kìíní tó kú bá kú á sọ̀fọ̀ á dọ́kú sọ àwọn ẹbí òkú á máa gbẹ́jọ wá fún wa á máa rọ̀ wọ́n pọ́n jọ á máa fọ́n sóró ìjọ kejì bẹ́ẹ̀ ìjọ kẹta òǹkálùkù tùkà òǹkálùkù tùkà kò sí bẹ́ẹ̀ ẹni tí obìnrin tọkọ ẹ̀ bá kú nìkan ní ṣẹ̀ríà ní kó lo oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ṣẹ̀ríà ló gbé kalẹ̀ báwọn àmọ́ ọjọ́ márùn-ún tẹ̀ ń bá káàkiri àdúgbò ogójì ọjọ́ ìfijọ́ mẹ́jọ ogójì ọjọ́ gbogbo ẹ̀kọ́ bá wọn máa ṣe bí ni pé gbogbo àwọn afáàlẹ̀ Yorùbá tó ń gbá afáàlà ńlá gbogbo wọn ni wọ́n takò kí wọ́n máa ṣe ìnáwó kí wọ́n máa ṣe ìjọ́kẹjọ nǹkan ṣe adam alìlọ́rin obìnrin bàbá àgbàlẹ̀ yorùbá nínú àwọn tó nímà ó ní bídà àrìn hálọ̀ bá sọ pé wọ́n ṣẹ́rù máa fi bídà àná àtàntẹ́ṣẹ̀rù bí sọ́rọ̀ à pé aburú wà bí bídà ìmá pẹ̀kalẹ̀ ìmá tẹ́ka sí kíákíá ni hatta jawab da ta wabdat a bi ibida at hududu biladi yoruba wadda arab wadda biladi ausa ìbídí àbúrúkú yìí ó ti wá tẹ̀lé lóòdì ilẹ̀ yorùbá ó ti wọlé haúsá ilẹ̀ haúsá tẹ̀lé àwọn náà ṣe jí mẹ́ta lọ àmọ́ ní ìsìn àwọn náà fi ń dáná bí òkú kódà tí wọ́n ti bẹ̀rẹ̀ burú ó bẹ̀rẹ̀ lójú sí yorùbá lọ tí àwọn bá tó kù bá ti kú nìsí tí wọ́n ti ń kírun lọ́wọ́ àwọn kan mọ̀ dáná wọ́n ń gbé òkú ẹ̀rọ bẹ̀rẹ̀ gan wọ́n ń dá láti bẹ̀rẹ̀ gan báyìí tó bá dé báyìí ó máa mú kọ́ni ó máa jẹun ó bá mú ó dé wà jẹ́ mẹ́ta náà la máa fi ṣe tààzíà tó ń kálùkọ́ gbọ́nà lè rẹ̀ lọ ń kálùkọ́ gbọ́nà àbí ṣe rẹ̀ lọ tí ṣeré àgbékalẹ̀ mi kò sí gbáǹdáná ní olókùn fáwọn èèyàn àwọn èèyàn àwọn ẹbí tí máa ń tò sí ní mọ̀ dáná fáwọn ẹbí òkú yẹn gbọ́nà fi ṣe fún jáfà ẹnìkan sọ pé jáfà ọlá yẹ pé kò lówó lọ́wọ́ lọ́fà sáré bíi ìṣẹ̀lẹ̀ ara ò bí ọba lówó lọ́wọ́ lẹ́yìn náà ẹwù ìgbàwo ni Jafar kú ìgbà tí Islam ti lówó lọ́wọ́ ni tí Islam lówó lọ́wọ́ gbogbo tó àmọ́ bí náà ni gbogbo tó fún tàṣà ni wọ́n ní Sayyidina Jafar kú kó ìtò lọ gan àlẹ́bí ìgbà fún òkú torí àlẹ́bí ìsẹ́lá náà fẹ́ kú lé oní Zaid bin Arif yamiru yìí lẹ́yìn náà Abdullahi bin Rawah yamiru yìí lẹ́yìn náà Jafar bin Abi Talib yamiru yìí

ìwọ abdullahi ọmọ ajásà ìwọ́jọ bàbá yín àgbà àbí tọ́ọ̀lì ìwọ ọmọ kejì ìwọ́jọ èmi lọ́dún látòdì lọ ẹnìkan kan fúnra jókòó ọ̀fọ̀ ọmọ ìyá mi má nígbà tí wọ́n jókòó kan ti máa jókòó ogó ẹ̀ jókòó àrùn tẹ̀ ń gbé káàkiri ó di nítorí wá síbi lè mọ̀ ní pé ìjọba wo tí ọ̀bàbá wa ṣe Adam àlè lọ́rìn كلا الإسلام والتقالب الجاهلية الإسلام للتقالب الجاهلية ما يبنوا أعتلوا ما جقوا عندي وجد كاكري ما يفتبق الجنازة كالوليمة في بلاد يربع الجنازة كالوليمة في بلاد يربع أو ينسي أكوب ينسي يو إلى يبع الجنازة كالوليمة في الأنين àwọn afáàlẹ̀ gbogbo tí ó sí adam ló lẹ́fà ọwọ́ tó tíra yẹn wọ́n náà àwọn afáàlẹ̀ gbogbo tí ó wá dákọ̀ afáàlẹ̀ ńlá márùn tí gbogbo wọn gbogbo tí kéèyàn máa jẹun olókù ó nínú wọn ni sheikh kamaluddin al-adabi ó ní ọwọ́ àwọn tó gbogbo tí kéèyàn máa jẹun olókù lábí sọ fún yẹn ẹja wọn kò mẹ́ ó nínú wọn ni salawudeen lánàfẹ́ àbí onínú wọn ni olórí àwọn alùsúnnà Yusuf Amudani babalagbaji gbogbo wọn láwà ní òkúlẹ̀ wọn lẹ́nu ilé àdára alágbàjì ó díwà bàbá ṣe Adam rahimahullah onínú wọn náà ni ó ní sàláwọ́bí sàlẹ̀ kòtò àwọn tí wọ́n gbogbo tí kí jẹ́ lólókùnrin àti wọn ṣe Adam fúnra rẹ̀ ṣé aláwọn sọ pé aláìbí sọ́tù àjọ̀hìmọ̀ ọlá ṣé aláwọn sọ pé wọ̀lẹ́dìbò alákùnlù dá ìyá wá sí ọ̀rọ̀ ìlú gbogbo olùkùkù sí ọ̀nà sọlọ́mọba gbogbo olúwàdí dáadáa ayò haribo azọ ìbẹ̀dẹ̀ àti ṣẹ̀ríà kó gbogbo ti bídà máa jẹ́lé olóko yìí tó burú yìí ọ̀nà kó gbogbo sí aláwọn kíra wọn ta ìtẹ́lọ́lẹ́ra ìjẹ́ àárí àwọn àfúrà ti ṣe alama pé yìí ṣe alama fúnra rẹ̀ rahima ullah ṣe kamalu dina al'adabi ṣe sanawo bin sanakutu ṣe wulana sanibada àti ṣe amudaniyu àwọn àrùn yìí gbogbo wọn gbogbo ti tí bá tí ó dàfà rẹ̀ bí ẹ̀bá sínú wọn àfẹ́ àfẹ́ rẹ̀ yíwọ́n ó ní ẹ̀já wọn kó bí àjẹ́ olókùn nígbà ọ sọ àwọn èèyàn pé má jẹun mọ́ pé tí ẹ bá ń jẹun lé lóko òkèlè kọ̀ọ̀kan pẹ́pọ́ ọmọ òrukàn owó rẹ̀ wọ́n mú òkèlè kọ̀ọ̀kan ògbóná kọ̀ọ̀kan lè ẹnìkan ní ah, ah, amírò ti mú lójú inú ìwọlé ka Kùránì orí kẹrin sọ́lọ́tò àbí kẹwàá kí ni àwọn tí wọ́n ń jẹ́wọ́ ọmọ òrukàn zúrúmọ́ ní di àbòsí ọmọ òrukàn tó ń jẹ́wọ́ rẹ̀ ìyẹ́mà ọlọ́ọ̀ni ọ̀jẹ́ nǹkan ní ìsìnkú rẹ̀ o àyàfi iná òkèlè kọ̀ọ̀kan kọ́lá gbogbo jẹ́ bínú wọn fún oyẹ ní olókùnmọ́ bà wọ́n jẹ́ o ló bà wọ́n jẹ́ ọlọ́mọ fìfì pa wá ó ní àwọn gómìnà tó adọ́gbọ́n àmírù tí wọ́n pẹ́ ó jẹ́ wọ́n gbé bá wọn gbé wọn gbé ní wọ́n gbọ́nà ẹkọ́ dáná fún àwọn àbí òkú rẹ̀ tó wà nílẹ̀ dáná lọ́dọ̀ kí wọn ṣàdúrà fókù ó fún wọn sí kókó mẹ́ ẹ̀rọ adékòtà rẹ̀ gbẹ̀lẹ́mẹ̀ sọ̀rọ̀ pọ́lítíìsì APC PDP mr tí ó ń jẹ ọ̀sán ẹlòmíì tún lè rẹ́ gbé pé ah, àmọ́ tí wọ́n ṣe yí mà yí ju ọmọ ilé olókùn ah, oúnjẹ kújẹ ni ọ já pọ̀ mẹ́ ó ní ojú aburú mẹ́ wọ́n láì ti bá wájú ọ̀pọ̀lọpọ̀ mo rántí ọ̀kan dọ́sẹ̀rẹ̀ láwọ̀ àpọ̀ àrọ̀síwá àti náà ni wọ́n wá ń dí mọ́sà ń dí mọ́sà mọ́sà máa jẹ́ máa jẹ́ tẹ́lì bí ẹjẹ́ kọ́mọ́ kọ́ jẹ́ pé owó òkú rẹ̀ fi ń di o àti òkú fi ń di lóòótọ́ bí ẹ pé mọ̀mọ̀ lẹ́yìn àwọn ọjọ́ díẹ̀ wọ́n á fẹ́ pín ogún ẹnìkan bá ní ẹmẹ́gbàgbé ǹjẹ́ mọ̀mọ̀ pé àgbàdo wọn ti mọ́sà ọ̀kan bá ní ẹmẹ́gbàgbé owó aláàjì lọ́gbàjáfa wọ́n ní ah, owó rẹ̀ owó ní ẹ̀rẹ́ ti pé jọ́kẹ̀ẹ́ta tí wọ́n ṣe àbí jọ́kẹ̀ẹ́jọ tí wọ́n ṣe mítà tí wọ́n ṣe òun ló fún wa ní six times gbàdúrà kó àgbàdo gbàyàn àgbàdo chip ó ní òun ló fún wa ní six times gbàdúrà àgbàdo gbogbo àwọn ọmọdé mọ́tà yẹn kí ni wọ́n jẹun ó wọ́n mú òru kan ó di ibi ìkómọ ibi ìyàwó ibi àǹsílé ibi alọmọkàdé ìdàlá ti máa jẹun àwọn bí òkú ara àbàkẹ́dùn ni ẹ bá wọn jẹ ẹjẹkújẹ ó di wa ọlọ́mọsá fọ́rọ̀ yìí wa kọ́ọ̀lá fàbà inna laka fi àyàfi àyàkúlá láàmìsáàsà aláàmùsá bá lè sáàmì rí ikú láàrin wọn ó ní tọ́ máa wí káàkiri náà ní pé kọmọ̀ sí láàmìsáàsà á ń tẹ̀kúlá wọ́lọ́mà wíbẹ̀ ẹnìyàn kan tó máa wíbẹ̀ a ní ní àdéhùn pẹ̀lú rẹ̀ dápàdé lẹ́nu kò ní fọ́ o táà ní ìyà àdéhùn náà wọ́n ń zọrọ̀ ìlà ìlà rẹ̀ wá wọlọ́wọ́ bá gbogbo màálù tó ṣe alẹ́rí zelta alẹ́yìn àkẹsàrí tó ń pèsè kábínẹ̀ tó ń jọ́sìn fún lanohorikannahu adùnà túnmọ̀ lanohorikannahu fìlìyàn إنما إلهكم أي بني إسرائيل هو بابا إبيك هو بابا ما إنما إلهكم الذي بدو الله بأيه جبائنا له إلهكم الله الذي لا إله إلا هو ولن يبع الله تبقى السلمي تعدو بفن أفوهيقا وفي كل شيء مالك الجبوك قسين كذا تلو بابا وطن كل لديما دوما دينا ọlọ́ọ̀ba ni wọ́lá yìí tó nàbí ṣe ìní ilmà kò sí ó ń tàn wọ́lá yìí tó nàbí ilmà ó ní mọ́ ń pa lọ́ọ̀bà tán wọ́lá yìí tó nàbí ṣe ìní ilmì yìí ilẹ̀ rí máa ṣá ìjọ ọba kan náà yóò fi mọ́ ọlọ́mọdé àfọwà náà yóò máa yóò fọkùn sí sùn. máa yóò ينفخ في السور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوماً ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الدين الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا الله عارض فهن بعد يوم من القيامة وما سنمرك فهيك يبالى كيفو وما نقول اللهم سبحانه لرمته أدوان لاني أمكو كتو

ọjọ́ tí wọ́n máa fọ́n fèrè àjíǹde lọ́wọ́ pa ọ̀nà àṣírò mùdìrí mìíràn yóò máa ilé zurkọ̀ àkọ́ àwọn òbìlẹ̀jẹ́jọ́ àwọn òbìlẹ̀jọ́ àwọn criminals wọ́n á kó wọn jọ ní ìkójọ tí wọ́n jẹ́yà jọ̀kà fàtó iná bẹ́ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ jẹ́jẹ́ láàrin ara wọn ìlà bẹ́sùn ìlà àṣẹ̀rà ọdún mẹ́wàá pé ìlà lòláyè إن يقولون أمثال أم طريقا إلا بيت إلا يوما كدا أو كان وجوا تانا بدونا تيوا طريقة هم بدوا إلا بيت إلا يوما كدا كان لا لا أنت لو سمون تي لا يوما كدا كان بدون لا يو إتي و ọlọ́mọ dá tẹ̀lé fẹ́nu wa ìfẹ́ inú tó burú jù gbogbo àwọn bídá ẹ̀ tí tó mọ́ nílẹ̀ lọ́fàdá lè ní pé حتى يكون أواه تبعا لما جئت به ẹni kan ní omi dé ìgbàwó òdò àyàfi gbá fi fẹ̀mí ẹ̀tẹ̀lẹ̀ mú wá ẹni apá gbogbo fẹ̀mí ẹ̀sìn ó ní ìrẹsàlóyún náà ní ìdìbà rẹ̀ àwọn èèyàn máa bẹ̀rẹ̀ púpà tẹ̀lé ọlọ́wọ́ tẹ̀lé ọlọ́wọ́ pẹ̀lú ayé rẹ̀ àwọn òkè ńláńlá ń kọ́ bó ni ó ti jẹ́ àkóyè sí fún ara náà ọlọ́wọ́ bá mi tùkà ní ọlọ́wọ́ gbọ́n dànù وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعين المنفوث بيجمعوا فذروا آكاء صفصفا لو صفكا لو صبوك لا لو صفكا لا ترى فيها عوج الآن كانت يبيوك يبي كتن ولا أمتن أبي أما ذلك يومئذ ìtẹ̀bí owó náà bẹ́ẹ̀ ní ìrìn àwọn tí wọ́n pè wọn ní sàárè báyìí wọ́n máa lọ́bí ẹjọ́ tó kó ìkókò yẹn rí la ìwàjà kò sí tó rújú mẹ́ kò sí gòkè gbégéré bẹ̀ láwò òkàtẹ́tẹ́ àṣùwà tó ń kálukú wà rọ ohun rẹ̀ lẹ̀ lọ́lẹ́ rahman wàlà tẹ́símà ìlà amsa kò wá sí nǹkan mi jẹ́ máa gbọ́njọ́ náà àfi dídún ọmọ ènìyàn mímí ọmọ ènìyàn nìkan ní máa gbọ́ hmm, hmm, hmm tí a máa fi sọ fún wa pé ẹjí àtẹ̀lé súnà lẹ́bí Muhammad sọ̀rọ̀sọ̀lá àwọn nìkan ni wọ́n jèrè bàbá yẹn dá púpọ̀ fún wa nígbà náà tí wàhálà yẹn bá dé la ilaha illallah ما في ولا بديك القارئة ما القارئة وما أدراك ما القارئة ولا بدي وأن أجل بابا بابا بابا أبو البشر بابا آدم عليه الصلاة والسلام kọ́bọ̀ àṣìpẹ́ kọ́lọ́n sí ìdájọ́ kọ́mà náà wọná lọ kọ́mà jẹ́nà wà jẹ́lẹ̀ wàhálà ipọ́ àwọn ẹrú ọlọ́ọ̀bá kan wà lábẹ́ ògbógi tí wọ́n oníṣẹ́ wàhálà innal muttaqina fi zilalin wa uyun wọ́n wà lábẹ́ ògbógi wọ́n máa mú àwọn sẹ́lẹ̀ rú ní àjẹ́nà tí wàhálà ìbá pọ̀ fáwọn èèyàn wọn ní olómi ọ̀rọ̀ lónìí làpọ̀ ẹ̀rì màpẹ́mi náà mo sì tọ́ba bí a ti kó ikú ní àjẹ́ náà ni nafsi nafsi nafsi ní máa ṣe là lónìí ní máa ṣe là lónìí ní ní kẹ́bù máa ṣe là ní. mo máa sọ báwo yẹn pé Allahu Akbar yóò bá òwe ńlá ni wọ́n máa pa pé tí náà bá jóni tó bá jọ mẹ́ ni tara ẹni là á gbọ́ níjọ́ yẹn gan yóò tẹ̀rẹ̀. bàbá wa anábì adam tó ní bàbá gbogbo wa tó máa wí náà ni pé nafsi nafsi ọlọ́run bá mi ń bínú kan lónìí kò bírú ẹ̀ rí kó tó dojú òtò ní lẹ́yìn tó ní kò sí ní bírú ẹ̀ ní gan lẹ́nu ọ̀rọ̀ bí mi gbọ́ sí là amẹ́lẹ́bá náà alẹ́ ìsọ̀rọ̀ àtúwọ̀ sẹ́lẹ̀ nígbà tó lọ́n parí ayé rẹ̀ ọlọ́run là pẹ̀lú àwọn jàmá rẹ̀ onídìrẹ́bá náà gbogbo bàbá wa náà bá abẹ́rẹ́ ọba kọ́ ló ń ṣèdájọ́ olóhùn ni ah irú bí bàbá wa ádámà wí pé nafsi nafsi bí máa ṣe là bí máa ṣe là bí máa ṣe là ni ẹ̀nà pé mi ní kọ́ lọ́n pa àwọn èèyàn mi rẹ́ ni ìmọ̀ tí wọ́n bá mi ọ̀dà lẹ́jọ́ lónìí الباء خليل الرحمن الباء خليل الرحمن إبراهيم عليه الصلاة والسلام أيها الله أن يدعو بابا بابا نبي إبراهيم عليه الصلاة والسلام نفسي نفسي àmọ́ ẹ̀lẹ́ bá Musa ọlọ́mọ abóhùn sọ̀rọ̀ direct kọ́bọ́lọ́wọ́ sọ̀rọ̀ kọ́lọ́wọ́ ńlá wákò ní ìgbà wáyé wọ́n bá náà Musa ní ẹ̀ rántí pé mo sì ti pààyàn ní ilẹ̀ Mísírà ni ní ọmọjọ́ tó lọ́gbà bí ọ̀dà lónìí nafsi nafsi nafsi bí máa ṣe làbí máa ṣe lànà gbogbo wọn nafsi nafsi ẹni báyìí sọmọ mariam wọn lọ́n dá tí ò sí bàbá fún lọ́n dá pé jami adara àyà yìí kan wọn lè báyìí sọmọ mariam wọn náà sọ pé nafsi nafsi nafsi bí máa ṣe làbí lónìí ẹni tó ní ẹnu ọ̀rọ̀ lónìí náà ni muhammad sallallahu alayhi wa annabi kalima to kila ma yabu wi nafsi nafsi amma annabi muhammad in je ma wi na pe ummati ni kula la riya ma ummati ummati al ummami al ummami al ummami Allah ko ba sanabi la sai so ko ba sanabi la sai la ilaha illallah inni anna laha ana laha ọjọ́ ni èmi ni mo ni ọjọ́ ni wa lọ sujud lábẹ́ ala ara se ànábì ọ̀rọ̀ lè sojú yóò forí kalẹ̀ lábẹ́ àrà àṣẹ ọlọ́ọ̀bà ó ní lórí sojú ni lọ́lọ́run ti wá kọ́ mi ní màá tí màá fi yin ọlọ́ọ̀bà wíkì ànábì kan ò tí máa rú ẹ̀yìn tó ní lọ́ọ̀bà nígbà tó wà láyé lórí sojú ni lọ́lọ́run ti kọ́ mi lẹ́kọ̀ọ́ bí واشفع تشفع شفاء عجبك يعني شفاعة العظمى لفتح القضاء وقضية شفاعة العظمى لفتح القضاء يوى أن يلعب أنا أقول يا محمد هو محمد ارفع راسك بالكل سجود واسأل تؤتي ما ترد ما في عفوه واشفع تشفع شفاء عجبك الإمام شفاعة العظمى لفتح القضاء eléyìí ṣẹ̀fáà tó tóbi jùlọ ọlọ́run bí a wà nínú ọ̀tá lójú sípẹ̀jọ́ náà lọ́ọ̀bà a máa tàlàyé fún wa nípa àwọn ìṣìpẹ̀ tí ó wáyé àwọn ìṣìpẹ̀ àwọn ànẹ́bí ọlọ́run ọba ó di àṣọ fún wa bí ó di pé ìṣìpẹ̀ dẹ̀ ní mọ́jẹ̀mú mẹ́rin ẹni tí ó yípẹ̀ yóò jẹ́ mùsùlùmí ẹni tí wọ́n ṣìpẹ̀ rẹ̀ náà jẹ́ mùsùlùmí mùsùlùmí ò ní ṣìpẹ̀ kèfèrí kèfèrí ò ti ẹ̀dẹ́nu ọ̀rọ̀ jọ́nà mùsùlùmí gan ẹlẹ́ẹ̀kẹta aláàkọ́ pé ẹni tí ó sì kọ́ jẹ́ mùsùlùmí ẹni tí wọ́n sì pẹ̀lú náà jẹ́ mùsùlùmí lẹ́yìn náà ẹni tí ó sì pẹ̀lú yóò ní iṣẹ́ rí àbẹ́bí ọlọ́wọ́ bá ní àbí wòlú ọlọ́wọ́ bá ní àbí áfíìsì kùrán ní àbí mùjáhìn ní àbí ṣe yìí ní àwọn ni wọ́n sì pẹ̀lú ó wa yóò ní ṣe tó ṣe débi rẹ̀ lẹ́yìn náà ẹ̀ ní sí pẹ̀lú àyọ̀jọ́lọ́ba mọ́ńdà lẹ́bi yẹ́sùfà ó ìlà bẹ̀ẹ́ ọlọ́run ìzì ni ọjọ́ lágbájá ṣùgbọ́n lágbájá kiri pé mọ́mí bábí ara ọ̀ lórí bábí lẹ́gbẹ̀rẹ́ àti àdúgbò kan ọlọ́run ọba subhanahu wa ta'ala lágbájá ṣìkẹ́ lágbájá ọlọ́run sọ lájọ́ náà ọlọ́run ọba àwọn irú ọlọ́run ọba mi sí pẹ̀lú mi ó sì pẹ̀lú mímú àjẹ́nà irú ọmọ tó bá hàkùrọ̀ à ń sórí ó bẹ́ẹ̀ lò ó tí bàbá rẹ̀ bá wà nù àjẹ́nà tó àwọn gírèdì àjẹ́nà ọgọ́rùn-ún máa bẹ́ ní daraja tẹ́lì máa bẹ́ ní samai wal ard ìtọ́wà láàrin daraja kasi àjọwà ní grade 2 yóò máa wà tó wà ní 3 bí ẹgbẹ́ àti wo ìràwọ̀n samai ọmọ yẹn wà ní grade 70 bàbá rẹ̀ wà bí 55 okùn yóò ọlọ́wà tó sì fẹ́ bàbá rẹ̀ kí bàbá kọ́ kí bàbá rẹ̀ wà bọ̀ yóò wá o bàbá rẹ̀ bàbá rẹ̀ òun ni wálẹ̀ bàbá rẹ̀ tó wà lè bá o di ilé ìní ìlànà pọ̀ wà bẹ́ẹ̀ ti súnà àwọn áàlù súnà nìkan náà làwọn tí wọ́n ní ọlá yẹn ó di àwọn náà nítorí àwọn ni wọ́n ń tẹ̀lé Muhammad sallam ó bí kullu ummati yadkhuluna janna illa man aba gbogbo àlọ́ ọmọ mi níwà janna fẹ́ lánà wọ́n fẹ́ wakila man ya aba ya rasulallah wọ́n ni wọ́n lẹ́bi ta ní lọ́gbọ́n wọ́n fẹ́ ó ní man ata'ani dakhala janna ẹgbẹ́tẹ̀lé suna mi ilé yóò wà jẹ́nà mana mọ̀ àṣọ́rí da aba ẹni tó bá kọ̀tẹ̀ ní eléyìí náà lórí wọn fẹ́ jẹ́nà ó dé wà ọdọ̀wọ́ ìwọ̀kan wa ọdọ̀wọ́ ẹja pa sí súnà pàápàá jùlọ mẹ́wàá tààrin táwa ń bẹ̀ yìí kájáwọ́ gba tó kájá kó bí shirk kápadà sí tawhid kájá kó bí bídà kápadà sí bí sunna kájá bí àyìnbàkà amálọlé kéwú ẹ̀yin obìnrin ẹ̀yin amálọlé kéwú ẹ̀yin akọrin ẹ̀yin amálọlé kéwú amálọlé kéwú ẹ̀ma 24 hours gbogbo wa ní 24 hours àti tẹ́líkà wa àtọ́lówó wa àtọkùnrin wa àtọ́bìnrin wa a ní 24 hours lójúmọ́ ẹjẹ́ àṣìlẹ̀ 2 hours tó lé mbẹ̀ láti máa wá mọ̀ nípa Islam kúmọ̀ ẹgbẹ́ ní Ramadan nìkan láàmà dókòdókò tẹ̀síẹ̀ tẹ́kọ̀tàn ara ọ̀ lẹ́yìn Ramadan ká arrange mo ti one hour péré ká máa fi wá máa ń pàṣẹ torí Islam yàtọ̀ fásitì mi àwọn ẹ̀sìn ní ẹlẹ́mọ̀ fọgbọ́ ọgbọ́n orí ṣe amẹ́sì Islam àmà lórí ìbànú ọlọ́run fi rìnyìn àti Ar-Rahman ẹ̀rọ́kìnì Ar-Rahman allama al-Qur'an khalaqa al-insan ẹ̀wọ̀ ìpínlẹ̀ látọ̀lọ̀ nǹkan náà ọlọ́run Ar-Rahman ọlọ́run bá jọ́kẹ́ ayé علم القرآن الله قال القرآن تلكي خلق الإنسان الله دا دنيا أرد الله في دا دنيا كدو كدو كدو كدو قال القرآن حقيقة قال أمام دا الله في إما القرآن في وجه علم القرآن المضاف ما القرآن الموري لي الله قصة ولا القيامة ولا القرآن الكريم ولا لا إله إلا الله إيه تعطوا سبيلي ولا مذاكرة في الله ìbíjẹ́ mi sí iná àforíjì ọlọ́ọ̀bà sànù wà láyàtàlì kìyàmà wọ́n tó àforíjì ọlọ́ọ̀bà ìgbẹ́lẹ̀ tó wà bí ọ̀rọ̀ ọlọ́ọ̀bà tá ń sọ àtàwà tá ń sọ àtàwà tá ń gbọ́ ọlọ́dún wúrù fún ọlọ́ọ̀bà nígbà fún wa ní mẹ́rẹ̀ ní ọlọ́ọ̀bà ẹni tó bá ní bí ilé bìrì tó bá fi yé wa dà ká má gbàgbé àkáǹtì nọ́mbà wa zero márùn six nine eight two one agbègbè ọlọ́ọ̀bà ọ̀kan náà bráàsì wa oníkàmá dàákọ̀ òun ó fún oníkà fi san àwọn owó àwọn iṣẹ́ tá ń ṣe àti dáwà tá ń ṣe fún ní 1 million naira ọlọ́ọ̀bà kúrò àtàlẹ́sàn rẹ̀ ó di ọlọ́ọ̀dá kọ̀ọ̀hún ó di tàbí pé agbìyànjú láti máa sàdúrà gbogbo àwọn tó ń ṣe dáadáa báyìí káwa náà ọlọ́mọdá fún dáadáa ṣe ọlọ́mọdá mọ́sá fòsẹ́ dáadáa fádìkọ̀ kàtiwa náà àwọn tó ti fún wa lówó náà ni búra wa yáyá amin yáyá aminu òun náà fún aló púpọ̀ ní 1000 naira náà bábára yáyá aminu òun náà fún 3000 naira yáyá aminu fún ní 2000 fún 3000 naira lẹ́yìn náà ọmọ yáwá zuli'at yusuf zuli'a yusuf sísá wa ó fún wa ní one thousand naira ó di ọlọ́mọsá kàlẹ́sì fún wa ọlá Qur'anul Karim lẹ́yìn náà ọmọ ya wa murtala jafar murtala jafar ona fún wa ní two thousand naira murtala jafar ona ní two naira lẹ́yìn náà ọmọ ya wa mú sọ million naira. ولمساس بولت هذه ولا القرآن الكريم وما يا عبد الرقيب عبد الرقيب هنا فاين فايت 100 ليرة ولمساس بولت هذه ولا القرآن الكريم الذي ولا وارد كريا وفاين 10000 ليرة ولمساس كريم فولوما ولا القرآن الكريم نقول إنه يفوح طبعا لو فوجت أسلين منه táwọn ọmọ tó ń hú irin tó lè hú àwọn irin kíláàsì tí gbogbo ẹ̀fà àyàrẹ́ yìí lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run bá mọ́tà gbárí orí ẹ̀yọ ọlọ́ọ̀bà ó dẹ̀ káyọ orí ẹnu rọmọdáàni ní kójò tó dé ó di wà kárípà sí fi ṣe bíi ńlá lọ́pọ̀lọpọ̀ tó bá ṣe fi àfà oní kámẹ́rà kẹbà lè gba fọ́tọ́tọ́ bẹ̀ kẹ̀kẹ́ ṣó rẹ̀ ó di bá ṣe tó bá ṣe ṣe ọlọ́run mọ́tà kàlẹ́sì fún ọlọ́ọ̀bà gbọmọ ya tó fa ní ìrànlọ́wọ́ náà mọ́sá sí ọlọ́gbà rẹ̀mọ̀ ó kọ àkáǹtì wa náà ní Umar bin Khattab islamiyya Jaiz Bank ní báǹkì wa Jaiz Bank ní báǹkì wa àkáǹtì nọ́mbà wa ní 005 69821 005 69821 ọlọ́mọ́sá sàwálẹ̀ sàrì ọlọ́mọ́sá jẹ́ pé ẹ̀dùn ogun látàrí dáadáa gbogbo ojú ọjà ṣe náà lọ́sà kàlẹ́sì fún ọlọ́ba mọ́dàlú wa láyà ọlọ́ba sàánú wa láyà dálí kìyàmà ọlá kùránù karim náà ẹni tó bá níbi ilé ìdè uh, uh, tí wà fi yíwá dáhùn iṣẹ́ àṣọwà wa àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ìfún àwọn tálíkà ní oúnjẹ sí ó ṣe sádákà rẹ̀ ní ti ṣe dídí ìjọ kẹta tí mọ̀mọ́ ẹ̀ sáláìsì ìsílẹ̀ ìṣó bá Islam ọba mú kọba mú sáàbùrú mẹ́ kí èsì sàárà fẹ́kúyà irú Kùrán yìí alhamdulillah tí a bèrè bèrè odiwa gbogbo àwọn tọ́pọ̀ tí ó fẹ́ wọ́n hàn Quran tí a pé ẹ̀rí márùn ẹnìkẹ́ ló kó wá tó ní kí wọ́n kò sí máa ń ká tí ládà rẹ̀ mọ́ ọgbọ́n kó máa bá wọn bí òun tó dáadé yẹ ẹnìkẹ́ náà káwọn àgbé wá yọ́n sàrọ̀lá yóò máa bá ó díwá kí ní pílẹ̀ olóòrẹ̀ pẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ mo wà lọ́ní tó ń bẹ̀ kí lẹ́lẹ́ máa bá wọn kó òun ilé ìṣiṣẹ́ rí àfaramẹ́nu àmọ́ ẹni tí ni oúnjẹ àìsè fòkù ẹni tí oúnjẹ gbogbo àwọn àfáàlẹ̀ kan àwọn àfáàlẹ̀ àwọn bàbá wa lẹ̀ yorùbá náà ni ṣé adam ṣé kamaludin salawudin lọ́lọ́sẹ̀ bàbá wa alágbàjì sheikh yusuf abdaniyu hàlùmá tó bá ṣé adam fẹ́ dákọ̀ báyìí ó ní ra'aytu alùsùnà fi nàìjíríà olórí àwọn alùsùnà nàìjíríà ó di lẹ́yìn náà ìsàlẹ̀ kòtò àwọn tí wọ́n bí àwọn afáwà náà ṣí adam gan fúnra rẹ̀ gbogbo wọn ní àwọn gbogbo ti àjẹjẹ oloko tó amúra sí mi ẹ má jẹ́ lórí ìgbìmọ̀ ajá kan náà jọmọ má wọn mọ́fẹ́ wọ́n máa jẹun bí kó máa máa jẹun bí àwọn máa kódà bí ọba tó tún béèrè mọ́ ọ di àmọ́ bí òkú ara wọn ó di ìwà náà. oníbèrè kejì ni lẹ́yìn eléyìí òun náà tún súnmọ́ tàlá kọ̀kọ́ nígbà tí ọ̀rọ̀ ìjọ kẹta jọ kìíní ti bọ́ sẹ́yìn tẹ́ tó ti lọ bí ọdún kan àbí márùn-ún kò sáà ti ṣe mọ̀ná sábà pé bóyá àdúrà ọdún àbí nǹkan ó wá ra àwọn oúnjẹ rọ̀ tútù pé irú àsìkò inú àwẹ̀ yìí nǹkan kan tí ó òpin fáwọn tálíkà pé nípa pé ládá tí ó bá ń bẹ̀ fún ma bá òbí òun láì fi sọrí pé bó ajọ́ kẹta àbíjọ sílé náà ṣe déédé. èyí tó dáa jù kábọ̀ máa dọ́gbọ́n tọ́rọ̀ bá tọ́rọ̀ bá ní nǹkan ò sí bá mú kágbìyànjú àti máa ṣe kágbìyànjú àti jìnà sí ká máa dọ́gbọ́n sí àní à ń fi oúnjẹ ṣe sàárà fúnpọ̀ ọba ṣẹ̀rí àmọ́ àwọn sàárà ń bẹ tó lè ni babawa wa Abdulrahim Ààrẹ ní mansashi road títí yẹn bíríjì yẹn ti já for about nine eleven years tí wọ́n táwọn èèyàn gbàbẹ̀ lọ́gbẹ́ àwọn èèyàn lórí gba bíríjì bòmí èyí wọ́n bàbá yẹn fẹ́ sáláìsì bàbá yẹn fáwọn ọmọ rẹ̀ pé tí wọ́n bá kó ẹnu owó mi ti máa filẹ̀ ogun kẹtọkùn ogun ẹfún wọn bẹ̀ kún bá mi sí bíríjì ọwọ́ ti wa wọ́n bá ti bíríjì ọlọ́wọ́ ọba mọ́tà sànù èmi ni wọ́n pè kí wọ́n bá wọn pín ogun yẹn nígbà mo ń fi ogún yẹn lọ lọ́kọ́ bá ní àmì bàbá ní ká mi owó káfíńsì ṣe bíríìjì yìí àmọ́ nígbà tá a lọ gbé ẹnjìníà tí bàá ṣe bíríìjì ó ní owó tí ó ṣe about six million naira ni owó tá a sì bí bàbá ní ká yọ one point five million ni kí ni káwọn á ṣe ẹ̀ ṣe sàárà pẹ̀lú owó yẹn náà ni bí wọ́n sọ pé ẹ lọ́ọ́ lè kọ́ mọ́síláṣí àwọn mọ́síláṣí wà ní àwọn òkú táwọn ìlú ìkó dáadáàbò ẹbá ní one point five million sí ẹ̀kọ́ máa dáadáa ládàn ní ìyàwó wọn àgbà ọlọ́pàá sí dáadáa mọ́ mọ́nà mọ́nà ìpínlẹ̀ àìsàn wọ́n yẹn bá sọ pé bàbá tí kọ́ mọ́síláṣí lóògùn náà sọ mo ní kì í pọ̀ jù kì í pọ̀ jù nínú ọ̀la ẹgbẹ́ bọ́ọ̀ tí mo ní fásitì ní àwọn yẹn ń bí ya omi ẹgbẹ́ bọ́ọ̀ àjọ sọ̀rọ̀ pẹ̀lú wọn wọn láǹkì ó gbìyànjú lọ́wọ́ náà wọ́n ní àbọ̀ òun máa ní fọ́ọ̀tù ẹni ẹ̀kan náà àwọn òsìmọ̀ abílẹ̀ yìí wọ́n ti pé yóò wà ní fọ́ọ̀tù kò fẹ́ẹ́ tó sí wọ́n ní ọ̀là máa sílẹ̀ làwọn fi kọ́ lọ sọ fọ́ọ̀kà tó jẹ́ báńkà nù wọn kọ́ kí fọ́ọ̀n ní àkáǹtì mi bá fọ́ wọ́n bá transfer owó yẹn sínú àkáǹtì mi. àwọn àti tààzí àti wà níbi tààzí òkú kan bẹ̀ ní ẹnìkan wá pé àwọn ọmọ olókùn yìí kí n sọ fún wọn kí wọ́n ra Quran báyìí kí wọ́n kú fáwọn èèyàn ló gbọ́ pé wọ́n fẹ́ pa màálù jọkẹjọ mo bá ṣe wá nílẹ̀ mo bá sọ pé ẹ̀yin ẹ̀kọ́ ti bàbá wa rẹ̀ Abdulrahim rẹ̀ ọlọ́pàá tàbálẹ̀ sí ìtàrí bàbá náà ẹ̀yin ẹ̀kọ́ bàbá báyà bàbá yẹn ló ṣe bíríìjì wọn ní fàṣẹ òde mo bá sọ báyẹn ẹnìkan bí wáàzí ló bá ní sọ fún ra sí àti pé ẹ̀gbọ́n kẹta ní ìròyìn kó dà wọn àwọn ọ̀rọ̀ ti kọ́ máa rasila ti ọlọba àforíjì òun náà wọ́n ti lọ àwọn náà ń lọba àwọn náà lọ́jọ́ kan ìjọba ọmọ àmìlú wọn ti lọ sábìlú ọmọ kò bìtì àmìlú ìjọba pè é ọgbọ ọlọ́run kọjá lábàá náà ọlọ́run pàdé. nígbà ní wọ́n bá pè é ó bá ní rasila ti ọpọ̀ ní pé gbọ́ bàbá àwọn ṣọba ìmọ̀ níbẹ̀ ó ní ẹ̀mọ́ ah, ẹ̀kọ́ mọ́ sí àti bíríìjì yẹn náà ní kẹ́ ẹ̀kọ́ bíríìjì yẹn náà lọ́pàá mọ́lúfàtì ròdì ẹbí ẹni yẹn almost gbogbo smith ta ló ń bẹ̀ rasa dùkú wa bẹ̀ àfẹ́yọ̀ kan níjọ́kẹjọ́ àkàn débẹ̀ láàárọ̀ agbá smith mẹ́wàá gbèmí àmì tó gbóṣọ́ mẹ́rin wa mẹ́gáàdì ní ẹnìkan ló mọ̀ ẹ́kọ́ ẹrú ọlọ́run kan ní kọ́ wọn ó fò wá àwọn ìbájá ọ̀rọ̀ alábìsíkẹ́ ogun láàrí ó ti pé àwọn bọ̀dá wa ni wọ́n àwọn àgbọ̀n wa ni wọ́n àmọ̀bá wa ni wọ́n ikú ń bọ̀ wọn náà ẹjá bọjá mọ́ ndị dídí máa ti kún dé omi ìṣe olùlùkúrukú káàkiri àdúgbò ọlọ́jẹ́ mi wógun lọ́jà dáadáa ọlọ́wọ́ bá kó wa káyà múra káyà múra káyà múra Ramadan la bẹ̀rẹ̀ yìí Ramadan la aláàjì yusuf ọlọ́lápọ̀ ìyàwó ọkọ̀ tó ráyẹ̀ jàrájà fàbílà wọ́n ti yọ ẹjá wọn ẹ̀rọ ẹmúra sí jẹ́ ẹrẹ́ o ẹmúra sí jẹ́ ẹjá wọn gbogbo bí ìrégbè yẹn ẹjá wọn bí ìrégbè yẹn tó bá ní ẹjá gbáwó àwọn agan ìmúra sí àti ọba àgbàdúgbò lọ́wọ́ tó wọn mọ̀ dáwọ́ ló ń náwó ọkọ̀ fún wa ní two hundred fifty thousand naira ẹ bá padà sọ́dọ̀ aláàjì wòtákò lẹ́gbẹ̀ẹ́ ilé aláàjì pé àwọn ẹ̀mà fún wa ní two hundred thousand naira aláàjì pé wọ́n fún wa ní two hundred thousand naira aláàjì àyájọkẹ́ àwọn ẹ̀fún wa ní hundred thousand naira báwọn ìfẹ́ rẹ̀ sí fún wa lóòlù báwọn ìbẹ̀rẹ̀ sí fún wa lóòlù bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ nìyí wọ́n ta wá ṣe é dójú àárín kan yorùbá sówó mọ́ ní aláàjì pé wọ́n ní kí ló dé tàbí ṣe é tí òbí gbáàfi lówó mọ́ táà sí mọ̀mọ́ owó ló tàn ìjìníà wa ń bá wa kọ́ wọ́n abalẹ̀ dá gọ́ọ̀mẹ̀tì ẹrù fàáyí ọlọ́gbà òyìnbó náà kò lè wù tó wà torí ó wà náà tó ti dáadáa fún orí bíìdì ó dé wà ọjọ́ alọ́ba ọba kọ́ńtàtì ọ̀rẹ́ rẹ̀ ọmọ ìjẹ̀bú jìmí mílàwà òun fún lẹ́tà pé wọ́n ní wọ́n ní wọ́n ẹnjìníà wà wọ́n rán ẹnjìníà wà láti gọ́ọ̀mẹ̀ntì house kó wá wo bíìtì àǹkọ́ ìjìníà bá ní àṣẹ́tọ̀ ah, dáadáa wọ́n ṣe dáadáa wọ́n ṣe ọba approve wọ́n nílò ní owó yẹn kù aláàjíkẹ́ òwúlà rí náà tí Ramadan bọ̀ báyìí Ramadan bọ̀ náà lọ́dún yẹn náà ni lọ́wọ́ àpá 2016 ọdún mẹ́wàá ní ọba la ilaha illallah la ilaha illallah ó bá ní ìdíkàwọn ìyàwó ló kà parí ẹ̀ kí Ramadan tó dé ilé ta fẹ́ sọdún Ramadan la sí bíríjì ìdàgbàgbé afẹ́ sọdún Ramadan 2016 2016 àjàbí 2016 láti bíríjì káwọn ilé bàbá ìdí wọ́n bá yára lóyẹ̀ orí ẹ̀ nígbà tí wọ́n yára lóyẹ̀ bí 820 something 830,000 owó ríàl wọn kó fún yìí aláàbí owó ríàl kó lásà fún yìí náírà láti sanwó fún yìí wọ́n sì gbà owó ìlàwà náà alákọ̀ọ́jà jìmílà wà ní ọlọ́gbà àti ìdádọ́gbà báyìí náà ló bá ní múlẹ̀ gbá sanwó yókù báyìí afẹ́fẹ́ gọ́ọ̀mẹ̀ntì náà lọ sí gọ́ọ̀mẹ̀ntì láti òun gan fún ara ní jìmílà wà ní ọfọ ní hundred thousand naira ó di wa ọkọ̀ check hundred thousand naira fún wa lọ́ba parí iṣẹ́ Ramadan gbọ́ báyìí ọdún Ramadan gbọ́ báyìí làárọ̀ ṣiṣẹ́ là parí njọ eid làwọn ṣe gba bẹ́ẹ̀ ti gba orí ẹ̀ mọ̀ yá mi ní Islam tó bá tóbi ọdún olùmẹ́fà lẹ́yìn ìgbà náà a máa ń retí owó dábì sanwó láti ti wà àgbárò owó níjọ́ kan mọ̀kà rí aláàtì aláàtì one point five million owó tá a yá lọ́la láti kí n lọ bí eight hundred thousand àti yàrá lọ́dà àwọn ẹlòmíì náà ló bá rí pé mo á àyíká mi ò sí owó san sínú àkáǹtì mi náà ló bá ní àwọn ò sí owó san mo bá lọ sí báńkì wọn ní kókó àwọn òkókó rẹ̀ kó ká máa lè lò pé àwọn ará jù. Gbogbo náà ní kọmọ́ lè yà ní ìrù. Bá pè àjìmílàwà, bá pè mú ní alájìmílàwà, àrí àkáùntì owó kan. Èyí owó tàà bèèrè fún 1 million naira lábèèrè fún àmọ́ 1.5 million. Ó ní à, tẹ́ ẹ̀bá fẹ́ jọ mi lóhun ẹ̀bá ń dá padà wá náà láti ránṣẹ́. Tẹ́ ẹ̀bá fẹ́ máa bá mi sáà láti tí ìgbà tàbá fẹ́ 0.5 million padà abáàlì ìtẹ̀wọ́ aláàjì kí o lọ́ba lọ́bi kásáwọ́ yẹ ètò ọ̀rẹ́ tààtì tààwọn lórí tó ń fún wa alọ́ o lọ ọlọ́pàá ìmọ̀lẹ̀ sí mùsàárì wọn nígbà kí yẹn wá fẹ̀rẹ̀ nígbà kó owó ẹ̀fọ́ aláàjì kí o eight hundred and thirty thousand ó bá gba eight hundred eight hundred thousand wọ́n ní thirty thousand káwọn náà wà lé mi ó di ká owó ọkọ̀ ọlọ́ọ̀bà gbọ́gbọ́n ìgbà àtàwò yẹn ni ó di wa ẹwọ bíjì ìlú níjẹ́ tá à ń bẹ̀rẹ̀ bí níta nǹkan bíjì báyìí àwọn yẹn ń ṣàdúrà ní ìwà ń gbẹgbẹ́ ní mùsùlùmí lówó níbi tó ọrọ̀ bíjì táwọn yẹn ń ṣàdúrà bá ó di wa yóò tẹ wúdí ẹjẹ máa náwó sí ni àwọn ní ọ̀rùn jẹ́kìnì jẹ́kìnì wọn ò lo àjàmọ́ jẹ́kí ìgbẹ́lẹ̀ ìjálù ẹláyà ọ̀daràn ṣúgbẹ́ta tó kúta àtírí ẹjá kò bí rígbé ọlọ́mọsá kàmì ọ̀pá ìjá tó tó lédé ọlọ́mọsá kàmì ọ̀rọ̀mọ̀ tí ó kọ́ án tó mọ̀ yàrá kó wáì ilé ẹ̀ ó bí wà bẹ́ẹ̀ lọ́gbẹ́ kámàá sí kámàá sí sàárà ọlọ́mọsá kàmì sàárì ìjọba lérò ìjọba kàmì sàárì ló سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب